alhamdulilayi wasalaatu wasalaam ala rasulilayi wabaad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ̀rọ̀kún ká ti gẹ̀fà nàbí wa sallallahu alayhi wa sallam eléyìí tún ni ètò yín ètò wa dáwàtúlẹ̀ hak èyí tí máa ń dé sí etígbọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní inú Ramadan báyìí ìpèpè òdodo tí ọjà yìí pé àwọn sásù wa Sulaiman mọ́dúlẹ̀ awal amúbíyẹyà tí wọ́n jẹ́ ìmáàmù fún Central Mosque Ìyànà Bódìjà wọ́n ti wà ń kalẹ̀ wa ní òwúrọ̀ tòní láti máa bá ní ṣàlàyé ọ̀rọ̀ àwọn tẹ̀kífírí tí wọ́n ń kà fárọ̀ gbogbo àwọn èèyàn káàkiri kí ni àwọn dọ̀wábìt àwọn òǹdè táwọn àfa tí wọ́n fi de ìmọ̀ pèyàn ní kèfèrí òun nìkan tí a máa tẹ́tí gbọ́ ní àárọ̀ yìí kọ́nà balikọ́lá kó jẹ́ kí a gbọ́ ijú mẹ́wàá sí bá wa sọ lọ fọ́lìyà tó fọ́n bẹ́ẹ̀. alhamdulilayi rabbil alamin ala rasulillah allahumma salli ala muhammadin wa sallim amma ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọ̀pọ̀ ni fọlọ́mọba tó sùn wá ní mùsùlùmí atọrọ àlékún ìkírọ àti gẹrẹ fanabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ bana ti ba ma jẹ kẹ fún gbogbo wa atún fi àsìkò ebi Allah subhanahu wa ta'ala kọjọ kójèmí àtẹnkátán sórí ìyọnu rẹ ní èní pẹ̀lú àna Ọlọ́run ohun tí ọmọ jẹ níta máa fomi jomi tó rọrọ rẹ òun náà ni qawaidu wa dawabitu lil hukmi bit takfiri wa tafsik àwọn òǹdè tó dé ìmọ̀ pé èèyàn ní ìdájọ́ lérí èèyàn láti máa pé kèfèrí lágbájá àbí pòkì ní lágbájá àkọ́kọ́ àwọn àáfàá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹdè wa tá a bá ti rí àwọn nǹkan yìí èèyàn gbọ́dọ̀ lánàá ẹ̀ máa pè yàn kèfèrí alákọ̀ọ́kọ́ alqaidatul ula anna almuslima la yajuzu takfiru wala tafsiquhu hatta yathbuta dhalika yaqinan mithla ma thabata islamu àlẹ́tọ̀ àti pé mùsùlùmí kan ní kèfèrí tàbí pòkì àyàfi kọjá pé ntí ó mú apè ń pòkì àti ntí ó mú apè ní kèfèrí ntọ́fẹsẹ̀ rí ẹ̀tọ́ dá wa lójú gidigidi ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ntá fi torí ẹ̀ pé èé e ṣe mùsùlùmí mọ́ ìsìláàmù ẹ̀ bó ṣe dá wa lójú ló jẹ́ akọ́pẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tàbí ó ti di kèfèrí o bí ìsìláàmù ṣe dá wa lójú lọ́wọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn náà dá wa lójú ká tó lè sọ wípé lágbájá yìí ó ti di kíni ó ti di kèfèrí kíni sọ́ọ̀lù ìsìláàmù ẹ̀ tẹ̀mí ìyàwó lórí ọ̀rọ̀ yìí wọ́n ní kọ̀tọ̀ fún ẹnìkan kọ́ máa pe ẹnìkan kèfèrí kódà bóńtọ̀n bá tiẹ̀ ṣe mistake wa in akhto awa gọ́làtọ̀ hatta tuqama alayhi hujja tí tó fi jẹ́ wípé àágbé ẹ̀rí wá fẹ́ ni ìpè à in tó ń ṣe yìí in tó lọ́wọ́ ọmọ fẹ́ mà ni in tó ń ṣe yìí in tó mú yàn kú ònú ẹ̀sìn mà ni nígbà tá a bá wá sàlàyé eléyìí fún tán òun láàtò lè wò wípé ṣé mọ̀ánídù lélẹ́yìí àbí èsì mọ̀ánídù ṣé ẹ̀ ń tọ́ mọ̀ òdodo ti ń gúrí òun lélẹ́yìí tí wọ́n bá gbẹ́sàárẹ̀ ń tí wọ́n ò sì kú bẹ́ẹ̀ mọ̀ ẹ̀rí nílẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé à ẹ̀yà lọ́ọ̀rẹ́ pẹ́ràn o ẹ̀rẹ̀ lẹ́pàbẹ̀ sàrẹ́tì lánàá àwọn yọ̀ọ́ máa kú o bẹ́ẹ̀ ìwà kẹfìrì sí nílé yìí iṣẹ́ kẹfìrì lélẹ́ yìí á jẹ káwọn èèyàn ọmọ pé àdìọ́kàn tẹ̀ ń dì àdìọ́kàn tó lè mú yàn kú ònú ẹ̀sìn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́ mà ṣùgbọ́n ẹ ṣàlàyé fún un tàbí wọ́n ṣàlàyé fún un ní àyè rọ́ni eléyìí clear wípé n ti ń sọ ni pé ẹran ni eléyìí ti clear wípé eléyìí tiẹ̀ ó ti ọ̀rọ̀ ti détìgbọ̀ rẹ̀ ó ní ṣe agidi alqaidatu thaniya òǹdí ẹlẹ́ẹ̀kejì ó ní pé anna mabda at-takfir wa tafsik kéèyàn ó máa sáré bẹ̀rẹ̀ láti máa pèèyàn ní kèfèrí àti ìmọ̀ bẹ̀rẹ̀ ìmọ̀ pèèyàn pòkì la yanbaghi an yakuna matlaban nabhathu an kò yẹ kó jẹ́ pé nǹkan ni mùsùlùmí ọmọ wákì lára àwọn èèyàn àwọn àfáàní tó ọba ti rí ẹni tó jẹ́ pé kò lásù sí mithlu dhubabi yurọ́ọ̀ì mọ́ọ́dì àlìhílàlì kò tà sí èsìn bó o ṣe rí ọwọ́ sọ kẹ̀kẹ́ tó kọ́ ọ fáyìn tó èsì ò ní wà nǹkan kan kí lára rẹ àfààyè tẹgbó bá wà ń bẹ ilé sí ọmọ ṣèkínni o oní ọmọ wá kí a gbọ́dọ̀ jẹ́ pé lẹ́yìn ilé ọ̀wà jẹ́ nǹkan tá a mọ̀ wá káàkiri lára mùsùlùmí yìí jẹ́ ń wá nǹkan tí ń filẹ̀ pé kèfèrí ni mùsùlùmí yìí jẹ́ ń wá nǹkan tí ń filẹ̀ pé kèsẹ́ni ọlọ́run tí mùsùlùmí bá wá jẹ́ wípé náà ń ṣe mistake tí mistake bá wá hàn ta gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ǹjọ́sí bóyá àwọn ọ̀mọ̀ ni bí nǹkan kan ni lórí ọ̀rọ̀ mọ́lúdì ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti jáwọ́ ńbẹ̀ nísìn nígbà tí rí i pé àsọtẹ́ ẹ̀sìn gan lópin lè gbé wa ṣùgbọ́n tẹ́tẹ́lẹ́ a máa fún yàn lẹ́síkúùsì tí yàn bá padà wá tó ń ṣe lẹ́yìn ìgbà tọ́rọ̀ iye tẹ́ padà tó sì mọ̀ pé kíní ò sì nú ẹ̀sìn wa ìgbà ìlàtò ẹsẹ̀ gbẹ́dàjọ́ ló ń tàn lé lórí ọ̀pọ̀lọpọ̀ kò yẹ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní sí ọdún oúnjẹ ọdún kọ́dà ẹlòmíì tó bínú gan wípé ah ọdún tá a ti fi gbàyè lọ́dọ̀ ìjọba tá a ti fi tá a náà ti fi gbọ́lidé yìí ti ń bẹ̀rù mí inú ń bẹ̀rù ṣùgbọ́n bá àpọ̀pọ̀ ọ̀pọ̀ ma àṣírí rẹ̀ nísìn òun kálukú ṣe kíni o wọ́n ti ń pati wípé a gbọ́dọ̀ ṣe léyìí láti fi wá ìyọnu ọlọ́mọ ìbínú ọlọ́ǹgàn tiẹ̀ ní bẹ́ẹ̀ bí kíní ìyẹn clear about wípé tí mistake bá dé a gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ kódà lórí wípé ká má bàa máa wá kíní ìkáàkì a rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ láti ọ̀dọ̀ àwọn sálàfù nípa wípé kìí ṣe ní téèyàn máa wá kí tí mistake bá tiẹ̀ wà wá èyí ó fún mùsùlùmí ní ẹ ẹ ẹ excuse pé mistake ni kí lè rí wa ìyàwó aisha máa ń sọ̀rọ̀ kan rọ́bì ọ̀tàn àrọ̀dọ́wà wọ́n máa ń sọ pé man za'ama anna muhammadan ra'a rabba faqad a'dhama 'ala Allahi al-firya gbogbo ẹni tó bá lọ rè ń rò wípé ànábì rọ́lọ́wọ́n ọba nígbà tó lọ sí sánmà tó lọ ń pè tó fún un rún ó ń tọ̀ mọ̀ ti dáadáa parọ́ tó tóbi pọ̀mọ́ lọ́wọ́n ọba o tó ń ti bẹ́ẹ̀ sì rè abdulabina abbas nínú àwọn ẹni tó pé máa jiyàn ni kódà ọmọ nínú àwọn tó jẹ́ wípé wọ́n ń gbà pé àbánàbí rọ́lọ́wọ́n ọba ni ìní ìní abdullahi bin abbas wa ṣùgbọ́n ìyàwó aisha rọ́dọ̀nà rọ́dọ̀ha kọ́ padà lẹ abdullahi bin abbas mọ wípé kèfèrí ni pé iná wò mufitẹ́ni náà lọ kò sọ wípé abdullahi bin abbas bí sẹ́ńbà wọ̀nyẹn sọ̀rọ̀ pàdánù bí ọlọ́run yìí o kò pè ní kèfèrí yìí tí kan sọ pé à ah, tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan máa ń bá yín sọ báwọn ó ń tọ̀ ntí torí wípé ó fún lẹ́ excuse pé ah, ẹni yìí bọ́yà ń tọrọ ntí ẹ̀ lélẹ́yìn ṣùgbọ́n gbàtẹ́ bá wà padà sàrẹ́fẹ́ òun padà padà kúrò níbi àwọn òrí àtòrí àwọn àtẹ̀hàn míì náà bẹ́ẹ̀ nínú àwọn tọ́jẹ́ wípé wọ́n lè kónu mistake kan sí kejì ẹlẹ́ẹ̀kẹta anal muslima mùsùlùmí mutọ́ọ̀làbọ̀n bitafabuti fi kúlì umuri wà khassatan fi amri al-aqida mùsùlùmí jẹ́ ni tọ́jẹ́ wípé ó gbọ́dọ̀ máa fínúfíndọ̀ dáadáa lórí gbogbo àwọn àlámẹ́rì pátá àgàgà ń bi ọ̀rọ̀ agbọ́lọ́ngbọ́ yìí èèyàn gbọ́dọ̀ kíyèsára dáadáa kọ́nà lọ sọ̀rọ̀ tàlàǹbà ní sọ̀rọ̀ náà kúránì wípé mo pẹ̀lú gbogbo àgbọ̀rọ̀dọ̀ in ja'akum fasiqun binaba'in fatabayyanu bẹ́ẹ̀ nìkan tọ́jẹ́ pò kí ìkan bá wá gbé ọ̀rọ̀ kan wá bá yín ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ ṣèwádìí ẹ̀yàn máa gbọ́dọ̀ alágbájá ah, yìí mo rí i pé ntàpọ̀ sógun ẹ̀ ọ̀sásùwà kan wọ́n ní sìgìdì ọ́ farabalẹ̀ dáadáa tó rí ọdọ̀ o sì rí ẹ̀rí ntòótọ́ kẹlẹ́pàdé kẹ́kẹ́ wà gbọ́dọ̀ kan fún ọ ṣùgbọ́n rẹ̀ ń tà ń sọ yìí yóò jẹ́ nǹkan tó jẹ́ wípé ó clear dáadáa ẹni tà o ẹlẹ́ẹ̀kẹrin annahu laysa kullu amrin yukaffaru bihi kèé wá ṣe gbogbo nǹkan nú ẹ̀sìn ìní a máa fi pé èèyàn kèfèrí o ó fi síbi jẹun ó ṣe kèfèrí o ó ṣe kíni kankan tí fi síbi jẹun kò sí inú táwọn àáfàá káàlẹ̀ wípọ́ sọ́ọ̀yàn di kèfèrí ìròrí ibúlẹ̀ kọ́dà láwọn tí ń gbèrò rí kí mo rí ní tí ń sọ fún mi pé ẹ ná èmi náà gba ti ṣé wa ń bẹ̀ yẹn ná ta ń ṣé wù rẹ̀ èmi náà gba ti ṣé wa ń bẹ̀ yẹn ná èmi náà yẹn náà tẹ́mi náà lọ́rùn náà tó ń sì fi síbi jẹun tiẹ̀ ìsìn pa àfa àwọn ọmọ pé àfa rẹ ti lẹ̀wọ́ gan náà ń kèfèrí ìwọ náà ti pa àfa rẹ náà ń kèfèrí nù rárá dábàá ìní ọmọ ṣẹlẹ̀ lórí àwọn tí à ń sọ wípé wọn ò ní ìfarabalẹ̀ kí wọ́n mọ ọ̀rọ̀ dáadáa lórí àwọn àlámẹ́rì tá à ń ṣàlàyé bákan náà nígbà tá a ti mọ̀ pé kèé ṣe pé gbogbo àlámẹ́rì òun ni wọ́n fi máa sọ pé èèyàn ti di kèfèrí alqaidatu alkhamisa lára àwọn nǹkan tí a tún rí tí àwọn àfa àkàlẹ̀ fún wa lára àwọn òǹdè tí ń de ká tó lè pèyàn kèfèrí tàbí pòkì òní pé anáwó láàyè jùzù tẹkfìr hátà tẹkùmọ̀ lè hujja ala shakhs a gbọ́dọ̀ pèyàn kèfèrí tó fi di wípé àárí ẹ̀rí kó lẹ̀ fún báyìí fàyídà ulima bi shakhsin waqa'a fi shay'in dhahirul kufur tá a bá rí èèyàn kan tí nǹkan kan ṣẹlẹ̀ àtọ̀dọ̀ rẹ̀ ti pé in tó ṣẹlẹ̀ yìí in tó clear sáwà ń bẹ̀ ni pé ìwà kèfèrí lélẹ́yìí fal matlubu huna ardu amrihi ala ahli ilmi intaase ni pé àwọn tí ń jẹ́ àfẹ́sìn lálọ́rọ̀ ah, wípé ọ̀nàrẹ́bù bí wọ́n ṣe wọlé tí wọ́n kéré pé wọ́n wọlé báyìí wọ́n mọ̀ pa màálù dúdú kan wọ́n sì tẹ̀jẹ́ rẹ̀ wọnú ọkọ̀ ní ẹ bá ń pariwo káàkiri ìlú pé mo wọlé o mo wọlé o kí n túmọ̀ rẹ o àwọn àfààní ọ̀wà sára yìí pé kí ni tó bá rẹ̀ pẹ̀lẹ́ lẹ́yìn o ní pé màálù náà ló pinlẹ̀ gbóhùn wọlé eléyìí ṣe mùsùlùmá ó ní máa ń kọ́ làlẹ́ àkì ìyá káfíìrì ẹ ẹ̀yin ọ̀dọ́ yẹ kí èyí sára gbogbo ẹni tí bá ń sọ fọmọ ìyá rẹ̀ níwẹ̀sì pé ìwọ kèfèrí fa inkana kadhalik tóńtọ̀ ń bá jẹ́ kèfèrí ń ló borí bọ́ o tó bá jẹ́ pọ́ńtọ̀ èsì kèfèrí lọ́dọ̀ ọlọ́run ọba wà ilá haarọ́ ti àlẹ́ yìí ó sì èsì kọjá pọ́ńtọ̀ gan òní ọ̀ padà di kèfèrí pàdé ọlọ́run ọba ẹ̀ ti ń fẹnu pé yẹn kèfèrí hùn téèyàn bá ti jẹ́ kèfèrí èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ dáadáa lórí eléyìí alqaidatu sadisa ara àwọn òde àtàwọn àfa àkàlẹ̀ fún àtọ́jẹ́lẹ̀ kẹfà ó yambagi anna alama annali kúfúrọ̀ ní wàhán agbọ́dọ̀ lọ́ọ́ kufuru kufuru wípé kúfúrù kúfúrù táwọn wí ìṣẹ́bọ̀ ìmú nǹkan mọ́lọ́wọ́ba ó pín méjì o kúfúrù ní ìtìkọ̀ọ́dí yòn kéèyàn ọmọ jẹ́ mùsùlùmí gan láti inú ọkàn rẹ̀ wà kúfúrù ní amali tàbí kéèyàn jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹ̀yìn ṣiṣẹ́ kẹfẹ́rì ìwà kúfúrù ń bẹ ní ọwọ́ rẹ̀ àkọ́kọ́ náà ẹni tó bá pinlẹ̀ jẹ́ wípé nínú àdìọ́kàn rẹ̀ kì í ṣe mùsùlùmí kò pinlẹ̀ gbàsílámù ọkàn kírun ṣe nǹkan kan ṣùgbọ́n ọmọ nínú ọkàn ń pé òun kì ṣe mùsùlùmí tóun irú eléyìí kìí ṣe mùsùlùmí ìyẹn òpinlẹ̀ clear ṣùgbọ́n tó jẹ́ yí pé bóyá ìwà mùsùlùmí ni ṣùgbọ́n ìwà kèfèrí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà bí ìwà kíni o bí ìwà kèfèrí lápẹ̀rẹ̀ kéèyàn máa mutí kèfèrí ni máa mutí bí ṣe wá mutí ẹni ìntí ń bẹ lẹ́mìí tiẹ̀ a gbọ́dọ̀ lẹ̀ lójú ẹsẹ̀ ká sọ pé ọtí tó mu yìí ó ti rí kèfèrí torí kíni lè anáwó kọ̀dìyẹ kúnnù mùtà awìlán ó lè jẹ́ kọjá wípé ńgbà bá bí pé ah èmi ò mm, pè ní èmi náà sọ pálá àlì ni ṣùgbọ́n mi ò pín yẹn lè máa fi jógẹ̀ wakọ̀rọ̀ yẹ kúnnù mustahilan tó wáyé pé tala ni ìwà kẹfẹ́rì ní wù kò di kẹfẹ́rì pẹ̀lú ẹ̀ wakọ̀rọ̀ yẹ kúnnù ó sì lè jẹ́ nítorí pé ah àbúrò yìí dàrú yàfa àlàálì lọ́tì èmi ọ̀gbà yóò mẹ́sìn paramu ni tí wọ́n á sàlàyé fún tí wọ́n sì kẹ́rì wá fún eléyìí ló tó di kíni o ló tó di kẹfẹ́rì kọ́ fa inna masata takfir ibi tí mo fẹ́ tètè ká ti parí ọ̀rọ̀ ni wa tafsir kéèyàn máa pèyàn kèfèrí kéèyàn máa pèyàn pòkì mina adakil masail wa amiha lára àwọn emmanuelsin lára àwọn masailu ẹ̀sìn tó yẹ pé ọgbẹ́lẹ́gẹ́ gan pípọ̀ kọ́dà àwọn àfáà ní yajibu tarku alil ulama àwọn àfáà là máa firú ọ̀rọ̀ ń bá yẹn lẹ̀ fún ẹ̀ wá wọn ti ń hàwé náà kí fáwọn èèyàn sáfáà ni yajibu tarku alil ulama al àwọn àfáà ti ń jiná tí wọ́n mọ ọ̀tún yàtọ̀ sósì lórí àwọn àlámẹ́rì nítorí kíni láàbùdà yẹ̀bùtẹ́ ìdàlmọ́ra ìyàtàkálàmà mímísìlẹ̀ adìrẹ umar alẹ́tì ilá yutqinuha ọ̀rọ̀ tó pé wọ̀gán ọ̀ máa ń pẹ̀ dáadáa ọkàn máa wá bẹ́ẹ̀lù ọmọ sàrí pé kíní kankan fatẹ̀kfir wa tẹ̀fsík báàbù nìkọ̀tìr àwọn àfáàní ìmọ̀ hawe náà fáwọn èèyàn ìmọ̀ pèèyàn pò kí ó gbẹlẹgẹ gan-an pípọ̀ nítorí kíni lè anàlẹ́ kúfúrọ̀ hukumu shar'i nítorí pé kéèyàn ọ̀dájọ́ pé lágbájá kèfèrí ni O ìdájọ́ ẹ̀sìn ni ọlọ́run ọba ló sì ní lẹ́nu tó fi ránṣẹ́ sàmìsì kí o tó fi ránṣẹ́ wa bákan náà ẹnìkẹ́ni tó bá wá pé òun kèfèrí ìwọ má pè ń kèfèrí ntí ẹ o sáàmà sàlàyé ọ̀rọ̀ fún padà tọ́rọ̀ ó yé ni nítorí pé n ta fi pé ń dájọ́ ẹ̀sìn ni wípé bí èèyàn bá pinlẹ̀ bí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kẹ́díbù zina kí ọmọ àpárọ̀ kí ọmọ ṣe zina náà ìdájọ́ ọlọ́run láti sánmà ni wípé ẹni tí bá ń dẹnu eléwo ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ a gbọ́dọ̀ wá torí pé ẹnìkẹ́ pé à ń kèfèrí káànú ó pè ń kèfèrí padà kárántì àdìsù ẹlẹ́ẹ̀kan nítorí kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ torí ẹ̀ ń bá ṣe sìnà pẹ̀lú ìyàwó èèyàn nínú ẹ̀sìn bó ṣe jẹ́sẹ̀ tó burú tó yìí wọn ò níwọ̀ náà sọ pé ń tọ́ lọ fi san padà ní wípé lọ́ọ̀rẹ́ ṣe kí ni o lọ́ọ̀rẹ́ ṣe zìnà pẹ̀lú ìyàwó tiẹ̀ náà padà bọ́rọ̀ tẹ̀kfíù náà sì jẹ́ ìmọ̀ àwìn náà lọ́rẹ́lẹ̀ pẹ̀lú àánú Ọlọ́run insha Allah ta'ala in kana fil baqiyya ọ̀rọ̀ àwọn èèmọ̀ tá a máa sọ lọ́la lọ́rọ̀ máa háwé náà fáwọn èèyàn yìí òun náà ni kí ni tó fà táwọn èèyàn fi kónú kínní insha allah ta'ala wasalaamu alaykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kọ́lọ́n balẹ̀ kọ́lá kọ́ba ni sàwọn ọ̀sán sùn wa ní ẹ̀sùn lóore. ó wù ní kájẹ́ra pẹ́lẹ́ ní ṣùgbọ́n fọ̀nà fún náà ní ọ̀fẹ́ àsìkò ìkéré gan-an láti mọ sàlàyé àwọn nǹkan ẹ̀ kọ́lọ́n kó jí kí agbọ́jú ká mọ̀ mọ̀ sáré lẹ̀ èèyàn mọ́ ẹ̀ ń bá ti lẹ̀ èèyàn kanú méjì ni ìmọ̀ kọjá pé ń lẹ̀ di kẹfẹ́rí tàbí wọ́tọ̀ lẹ̀ so kọ́lọ̀bà ní kọ́lá kọ́mọ̀ sí wa ní kẹfẹ́rí o. àwọn kẹsẹ́tì mólúdì tá a sọ yí pé yóò jáde pẹ̀lú yòǹda tọ́lọ́n ó ti jáde láti bi ìjọ méjì kan so tá a sì máa ríra láwọn àyè tá à ń sọ yìí tá a bá lọ sí mádùlẹ̀ àárọ̀ bí pẹ̀lú ògo Ọlọ́run àbá ń bẹ̀ tí àwọn èèyàn máa gbé wá bẹ̀ bákan náà wá sí àbáwọ̀ àgbàlagbé ní àbá ń bẹ̀ àwa ń àsìkò yìí rọ ẹnì kọ̀ọ̀kan wa àwa tọ́jà yìí pé ọ̀nà ìlùmọ̀kọ́rẹ́ la máa ń fẹ́ gbà jẹun kọ̀lẹ́tọ̀ fún akọ̀lẹ́tọ̀ nù sẹ̀ríà ká lọ́ mọ́ dọ́ọ̀bù kíṣẹ́ láì jẹ́ ká bá gba ìjáza ìlẹ́tọ̀ lọ́dọ̀ ẹni tó ṣe gangan so ká má fi ọ̀nà àlùmọ̀kọ́rẹ́ ká má tó fi jẹun àwọn òkè àǹkẹ́fẹ̀rẹ́ o ṣùgbọ́n nǹkan àràmù nìyẹn fẹ́ máa jẹun kọ́nà balẹ̀kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa fáwọn ìbéèrè kàbí kejì tí a bá ní ká máa pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí a jọ wà ní inú ilé agodo láàárọ̀ pẹ̀lú àwọn stasi wa òun náà ni àfàwà Ismail ẹ̀rọ àlá bákan náà ṣéwà Brazak arúgbólosúnà àfàwà Ali wọn bẹ pẹ̀lú wa ṣéwà dìgbòlá abunabila èsù lóní bídíà àwọn náà ń bẹ pẹ̀lú wa bákan náà àfàwà Ibrahim tí wọ́n tẹ bọ́tìnì pẹ̀pẹ̀pẹ̀ ní tí gbìyànjú mọ̀ sí ibijax àwọn náà ń bẹ pẹ̀lú wa àfàwà Sulaiman Ibrahim àwọn ni wọ́n darí ètò tí gbìyànjú mọ̀ sí ẹ̀sà òkè kọ́lọ́mbalẹ̀ kọ́lá kọ́sọ̀ ẹnì kọ̀ọ̀kan wá ju òru ọ̀la lọ wassalamu alaikum warahmatullahi wa barakatuhu. wa aleykum salaam